value what you have pín gẹ́gẹ́ bí ẹyin ni dákú má jẹ́ ọjà bọ́ fọ́ torí kò ní ṣe kọ́ mọ́ dangerous wedding ni yóò sábà san sanjà o ó yẹ ká rántí wípé ó lè padà bó nílẹ̀ ó ń sọ lọ́gbọ̀n kọ́ òó lóyún ṣe ló yà mí lẹ́nu kò yé mi níṣe ló yà mí lẹ́nu. Ah, ah, ah, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lá. ẹni bá mọ ìhùwà o kò ní jẹ́ tàánú o remember what you promised me remember who you are. Ooh. Eh, ìfẹ́ wa lóyìn rí bẹ̀rẹ̀ ayé kò yẹ kó wá di kò ń gbọ́ nígbẹ̀yìn láyé ìwọ ló ní tèmi dákun jọ̀wọ́ fún mọ́ mi o ìwọ ni mo ní ìwọ láyé mi o láì sí ẹ o òfò ni mo ní I pray this Lord to make my life o. Oh. àpátápá àpátápá àpátápá pápápá nítorí pé bẹ́gùn bá kọ̀ pẹ́lẹ́ o kò sẹ́ni ilẹ̀ sàn tó bá kàbàjá o kò sẹ́ni ilẹ̀ mọ́ o àfi àfàmáwo márùn-ún tí ò ní wífẹ́ nìkan ọ̀rọ̀ yìí wá ta o tí wọn lẹ́gbẹ́ nìkan sán àmọ́ wọ́n mọnú ara wọn ni ọ̀rẹ́ má dà mí o ọ̀rẹ́ má dà mí o ènìyàn má dà mí o. jọ ṣé o bá mi rí jáde àná. ibo ló fi sí. àwọn ọmọ wo ló lè ló lè wá sálẹ̀ kó wà ní mọ́tò. ìyá jẹ́ sáré lọ́wọ́ mi ò ní pẹ́. Thank you. Alright, well, no, no. It's not worth <laughs> it. There you go. Come and feelings, man. Sorry. Okay. I'll wait. I'll be back now. Make it snappy. <sighs> bá mọ ìwúwa o kò ní o. Remember what you promised me. Remember who you are. Ooh. Eh, ìfẹ́ wa lóyìn bẹ̀rẹ̀ ayé kò yẹ kó wá di kòkó nígbẹ̀yìn láyé ìwọ ló ní tèmi kí ló dé tẹ máa fi rán photographer kó wá gba nọ́mbà mi. ìlérí calm down it's not that serious you see immediately i saw you there's this feeling you know it felt like a love at first sight. Hmm. mr bade for the first time you saw me and you hugged me well that aside why did you whisper to me that you want to see more of me on your wedding day. Love can attack you anywhere. And when it attacks you, it's good to speak up. You know, your master was okay then. And then you know that all now. Hmm? When you love somebody, tell them say you love them. Because no time, no time at all, baby. Love? Love another lady on your wedding day. When you are supposed to be loving your wife. So nǹkan tẹ̀ ń try láti insinuate ni wípé tí ìfẹ́ bá múyàn tí kò bá express ẹ̀ ó dàbí pé ó ń punish heart ẹ̀ ni right. the first time I saw you I don't know like there's this there's this feeling like I must see one as beautiful as you. Mr. Bade ibi tí ẹ fẹ́ máa mú ọ̀rọ̀ lọ yẹn kò lè work yeah because You and Abayomi, my fiance, are colleagues in the same company. And besides, you're a newly wedded couple. You are supposed to be enjoying your honeymoon with your wife. How do you want me to accept that kind of offer? Lie, lie. Lie. See, um, I understand everything. But also, Bàbá um, tó fẹ́ kọ̀ mọ̀ ní pé mo ti wà bá I, I have strong feelings for you. Please, don't, don't, don't throw it away. Please. Thank you so much. Sweet dreams. Good night. Hello? Hello? Ah. wo tún nìyẹn o. Hmm, kíkọ́ mo máa dà yẹn láàmú náà ní jàre. mo sọ pé ọkọ àbáyọ̀mí ló ń bá sọ̀rọ̀. àbáyọ̀mí kọ́. Eh, eh, ọ̀rẹ́ alfa báwo ni wedding tó lọ. wedding yẹn dùn gan-an in fact mi ò regret pé mo lọ sí wedding yẹn. mo sọ kó bá mú kìkì wá ok mo fẹ́ yọ láìlọ́n sí wọn pé ẹdí ẹ bá mi gé kéèkì síbẹ̀ o mo fẹ́ mú kéèkì lọ fún ọ̀rẹ́ mi ṣe ń wò àbí. ṣé tó bá mú láìlọ́n lọ síbẹ̀ pé ẹjọ́ ẹ fún mi kéèkì o mo fẹ́ lọ fún ọ̀rẹ́ mi lé o ṣé ó pọ̀jù mọ́ pé mo love kéèkì náà báwo ló ń ṣe báyìí. Ah, ó fọkọ má bínú má bínú mi ì lè ṣerú ẹ ní that's ó ti yẹ ìwọ náà mọ pé mi ń lọ pàtí kí n má mú nǹkan bó but this time around the package. tí wọ́n fà báwo làwọn couples yẹn. ah tó bá rí àwọn groom yẹn ìyẹn kọ ìyàwó. chai o handsome tó bá dẹ̀ rí ìyàwó ẹ̀ very beautiful lady sexy sweet in fact wedding yẹn wà òkè gan. mo mọ̀ pé kò sí bí wedding wọn ṣe fẹ́ dùn tó kó lè dùn tó ti wà tó ń kó àbáyọ̀mí. i'm blushing ah kò lè bí tẹ o. ẹ máa ti dope jù. oh i'm over dope like ó máa lárinrin gan. ah ọ̀nkọ̀ àbáyọ̀mí ìwọ náà mi lọ́rẹ̀ẹ́ tó ugly. ó yá indomie ẹ̀dá ó ń fọmọ bá mi gbé wá torí mo rí po sí dé náà mo ṣe sáré wà sọ fún ẹ lóògùn ní ìdúró. Jesus Christ who are you what are you doing here who are you kí ló ṣe bí tani ẹ kí ló ṣó ṣó hàtì. mo ní hàtì mo ṣe yàrá wọ̀ ni I'm sorry I'm so sorry. are you serious. station you can't you can't go kí ló ń ṣe bí báyìí. no dey vex peace bàdé rẹ mo ṣì yàrá wọn. irọ́ ni ọ̀rẹ́ rẹ̀

manager ẹni sùúrù ọkùnrin ṣàdídà bẹ́ẹ̀ manager ṣé bẹ́ẹ̀ máa ṣe lóòótọ́ ilé. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. okay fine mo lọ sísàlẹ̀ kí n lọ gẹ́ẹ̀tì nǹkan fún girlfriend mi kí n tó dé mo pàdé mo gà lórí bẹ́ẹ̀dì girlfriend mi. àwọn ọkọ ọmọ ọmọ ọmọ mi ẹjọ mi sí lórí bẹ́ẹ̀dì mi lẹti bá mi ẹgbẹ ọmọ mi ìmọ rí ẹjọ mi ìmọ rí. ẹni sùúrù máa yí ó lọ́ọ̀jì síbi lálẹ́ àná náà àtìyàwó wọn wọn aṣọ ni mò ń bì but kí lẹ́yìn náà wá débi. manager yìí náà mọ same bed spread same bed sheet same curtain everything same nínú gbogbo yàrá yín mistake ni mo ṣe yàrá wọ̀ ní ẹjọ ẹ bá mi bẹ̀ wọ́n pé ẹ má bínú mo bẹ̀ yín ní ẹjọ. but ó yẹ kẹ́yìn náà wò dáadáa kẹ́ tó wọ yàrá oníyàrá náà Eh? ẹ ṣàì ẹ má bínú torí ọlọ́mọ bẹ̀ yẹn jọ ẹ yẹ yẹ yẹ wá máa lọ yàrá yín. ẹ wo bó ṣe gùn ó dẹ̀ jẹ́rú bà mí ẹ yà bọ́ kó sì jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ẹ má bínú wa ẹ má bínú ẹ jọ nítorí ọlọ́mọ ẹ má bínú bébì kí ló ń ṣe náà òde máa calm down. mọ́mọ́ sọ mi pé kí ló ń ṣe mí náà tó yẹ pé ìwọ náà ló ká obìnrin ní yàrá tèmi ṣé mi mọ́ kọ́ tó lè ṣe. trust mi ni ṣùtò yóò lè ṣe láti bá yẹn. mi ò heart mo trust ẹ but eléyìí ah mo tún wà lọ pàdé ọmọkùnrin tó ga jù mí lọ tó náà jù mí lọ. má farabalẹ̀ jọ torí ọlọ́run má farabalẹ̀. tẹ́ni tán ra wọn o. ǹjẹ́ ká wọ níbi tún kìlọ̀ bí a kò ṣe kankan. àtẹni tí ah, ah, wọ́n ah, ń tán o.

wedding that will land in the kingdom. kí ló wá ṣe lórí status ìyá ẹ ti kú ni ìwọ wàhánsì mọ débi tó status ó ṣe wájú ọmọ tó rí bí wedding lánàá ló fi ṣe logo small mo fún ẹ ní forty eight hours nǹkan tó wà lórí status ẹ mo fẹ́ rí mi. ti rí bẹ́ẹ̀ sá dáhùn sá. Ayé tó bá jábọ́ àtàbálẹ̀ tàbùkù fáwọn tó ń ṣòwò ìfura ẹni tó dẹ pàkúté tí ó fẹ̀rù pẹ̀ bọ́ ó kẹràn kò lọ́gbọ́n mi wedding lánàá yìí ó ní olórí status mi chairman rí olú chairman bá mi fún yẹn pé àwọn fẹ́ ọkùnrin ẹsẹ̀ rí ìlọ́gbọ́mọ ẹ̀ wá fáwọn. ìpínlẹ̀ pàdé pé tí bá tẹ̀lé pé òkè mo fẹ́ lọ́gbọ́mọ ẹ̀ akó chairman báwo mo ṣe máa get link ẹ̀ because nọ́mbà ọmọ yẹn tí mo ní mi ò bá lọ́wọ́ anybody mo rí lips ẹ̀ ni yẹ́n ó dúró láti dictate nọ́mbà ẹ̀ fẹ́yàn kan kò dẹ̀ fọ́lọ̀ ẹnu ẹ̀ mo fi get nọ́mbà ẹ̀. àlàyé small yóò kọ downgrade mi ṣé bí mo náà sọ ń sìn oní nọ́mbà ọmọ ìyẹn ilé ah, ah ayé dá ayé mọ̀ náà ayé ló ṣe kòtò ayé fi máa di lẹ́yìn nìyà ah, tí mo mọ̀ pé nọ́ọ̀sì ni wọ́n pe ọmọ yẹn bẹ̀rẹ̀ lánàá. a máa dáa fún ẹ o o ti ní nọ́mbà ọmọ yẹn o tún ti mọṣẹ́ tọmọ yẹn ṣe pé nọ́ọ̀sì ni ah, ṣé bí wàá kọ̀ sọ fún ọmọ yẹn pé àlàyé stọ́ọ̀dì pé kó adé ti mọ ayé tó adé ti mọ ojú ajé kò ní sọ kí ló tún kù. torí mo ṣe ní ìdíyìn torí ló fi jẹ́ pé igi kan lè dára ṣe iye tẹ̀mí ò ṣí lọ síbẹ̀. ẹ o ya. ọ̀yọ́ tì. níbo.

value what you have bí gẹ́gẹ́ bí ẹyin ni dákun má jẹ́ ó jábọ́ fọ́ torí kò ní ṣe kó mọ́ dangerous wedding yóò sábà san kó sanjà o ó yẹ ká rántí wípé ó lè padà bó nílẹ̀ ó ń sọ lọ́gbọ̀n gbọ́ ooo lóyún ṣe ló yà mí lẹ́nu kò yé mi níṣe ló yà mí lẹ́nu. Ah, ah, ah, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lábẹ́ òun. bá mọ Yehowa o kò ní jẹ́ tàánú o remember what you promised me remember who you are. Ooh. Ẹ̀rẹ̀ eh, ìfẹ́ wa lóyìn rí bẹ̀rẹ̀ ayé kò yẹ kó wá di kò mọ́ nígbẹ̀yìn láyé ìwọ ló ní tèmi dákun jọ̀wọ́ fún mọ́ mi o ìwọ ni mo ní ìwọ láyé mi o láì sí ẹ o òfò ni mo ní I pray this Lord to make my life. apátápá apátápá apátápá pápápá nítorí pé bẹ́gùn bá kọ pẹ́lẹ́ o kò sẹ́ni ilẹ̀ sùn ọ́ tó bá kàbàjá o kò sẹ́ni ilẹ̀ mọ́ o àfi àfàmáwo márùn-ún tí ò ní wífẹ́ nìkan ọ̀rọ̀ yìí wá ta o tí wọn lẹ́gbẹ́ nìkan sán àmọ́ wọ́n mọnú ara wọn ni ọ̀rẹ́ má dà mí o ọ̀rẹ́ má dà mí o ènìyàn má dà mí o tó bá dà mí o ẹni bá dalẹ̀ ya balẹ̀ lọ má dà mí o fọ́ má dà mí iná ìfẹ́ tó ń bẹ̀rẹ̀ mi wá o ṣètìlí kó ti fẹ́ kú. So, Bade, yeah. tell me, how did you enjoy your name? So, if not leave me express, did you take no shame and rabbi? Check my power friend. I did not enjoy my honeymoon at all. But why? Ẹ̀yin ọ̀rẹ́, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní nǹkan tí target Don't mi the ti until then so how to call up your honeymoon. Like what? because I don't feel like there is something that can spoil your honeymoon pẹ̀lú bí wẹ́ẹ̀dì ẹ bó ṣe dùn tó láàrin tó bẹ̀ yẹn. àbáyọ mi àti ìyànjú ẹ̀yin méjì kò lè yéèyàn àtọ. Ah. má sọ fún mi wípé ó bà onímọ̀ ọlọ́mọ jẹ́ pẹ̀lú bí ọmọ yẹn ṣe jó ní ọjọ́ yẹn. Ah, mo ti rántí mo ti gé ẹ̀tẹ́ ẹ̀ àbí má jẹ́ kó rí bẹ́ẹ̀ o ṣèṣe pé ibi tó ti lọ sí ọ́ ni mò yẹn o ti rí sẹ́ksì lady kan tó ń lé tọ́wọ́ ìtì bà torí ẹ̀ ló ṣe iṣẹ́ ọmọ ọlọ́wọ́ bẹ́ẹ̀ tó tó bá ọ́ nímú náà jẹ. ṣe rí gbogbo ọ̀tá ẹ̀ sọ yẹn kò sí ìtò bá mi bẹ́ẹ̀ ṣe rí gbogbo ọ̀tá ẹ̀ sọ kò yé ọlọ́run ẹ̀yin ni kẹ́ ẹ jọ yan ọ̀rẹ́ mi ẹ ṣáà gbàdúrà fún mi kò tí mo lé tí mo fẹ́ yìí kó tẹ̀ mí lọ́wọ́ if not ah inú mi ò lè dùn ẹ wá sọ pé mo kọ́ ọ lọ́gbọ́n ni mi mi ṣe ní kọ́lẹ̀ ọ̀ tó bá tún jù yẹn lógun wà kọ́tẹ̀ ọ̀ kó jẹ́ wedding mo fẹ́ ṣe tí mi ti ṣe kò ní ọ ní nǹkan tí mo lè wà wà lọ́tà. ok o mo bá ẹ gbàdúrà ọlọ́run jẹ́ kó tẹ̀ ẹ́ lọ́wọ́ o. àmì iléeṣẹ́ sọ̀rọ̀ ni. àjọ gbàdúrà yẹn náà ni o ọlọ́run á jẹ́ kí gbogbo ohun tó wá kó tẹ̀ ẹ́ lọ́wọ́. òun ti gbàdúrà àmì ló yẹ kí wọ́n ṣe. àmì àjọ gbàládùra ni. wáyé tẹ̀sẹ̀ máa ṣàmì sí gbàdúrà bẹ́ẹ̀ kí lẹ mọ̀ tó ń ta jet bóyá nǹkan burúkú ni òun ló fi ìyàwó ẹ̀ jẹ́. kò yé mi náà aṣàkànbá sàmì ni o anyway sori maybe something good jẹ́ nǹkan tó dáa ni. but Bayomi i'm sure you won't do that to me on our honeymoon night. bẹ̀rẹ̀ láàmú tá lọ́mọ pín àṣẹ̀dá náà ni òpin náà ni òpin. and i'm going to do that and if you don't keep your mouth shut màá kó gbájú fún ẹ kò lè sí anything tó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣùgbọ́n mi. Ade calm down calm down did you just say you slap me. yes màá gba ojú ẹ ṣùgbọ́n kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ kò sí nothing nothing yes yes I said what I said màá gbé gbájú fún ẹ. Ade wait wait wait I'm not I'm not getting the whole thing like kò yé mi i'm confused kí ni problem kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ṣé ẹ̀ṣẹ̀ ni pé a ṣe marriage ni. yes yes ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ni and I regret it please. Did you regret getting married to me? No. okay. mo ń lálàá ni. Am I dreaming? Daddy sọ fún mi pé òun regret pé òun fẹ́ mi. Daddy, you regret getting married to me? Ah. What have I done wrong? Why is this happening to me? Why? Why? Why? kí ni mo ṣe kí ni mo ṣe where did I go wrong where ah oh God I don't understand I don't understand I don't. Value what you have, then get behind me. dákú má jẹ́ ọjà gbọ́fọ́ torí kò ní ṣe kọ́ dangerous wedding. tá a bá san kó sanjà o ó yẹ ká rántí wípé ó lè padà bó nílẹ̀ ó ń sọ lọ́gbọ̀n mi kọ́ ó ló ń ṣe ló yà mí lẹ́nu kò yẹ mí níṣe ló yà mí lẹ́nu. Ah, ah, ah. oríṣiríṣi ló ń ṣe. Really? Yes, Watch it. Kò ní jẹ́ tàánú o, remember what you promised me, remember who you are. Ooh. Hey, hey, ìfẹ́ wà. kò yẹ kó wá di kòkan nígbẹ̀yìn láyé ìwọ ló ní tèmi lákùjọwọ fún mọ́ mi o ìwọ ni mo ní ìwọ láyé mi o láì sí ẹ o òfò ni mo ní I pray this Lord to make my life. Oh. tí mo sọ. bẹ́ẹ̀ ni sà that is ó dà ẹ máa ẹ ronú yẹn because ẹni tó ronú ni bí kẹ̀ máa hà bóyá ó ní nǹkan tó ń bọ́dà yẹn sà. nǹkan kan bọ́dà ìrọ̀rùn mo lówó lọ́wọ́ I'm the CEO of my company bí lè ṣe tó yé mi ni mo ní gbogbo ẹ̀ mi ò lé àwọn ò lé mi kí ló rò pé mo lè máa rò. iye ní iye sọ́sà. èmi mọ̀ ìwọ ló jẹ́ kí n máa ronú. èmi. bẹ́ẹ̀. bọ́dẹ̀ ẹ̀ mọ̀ mi sà kò lè dé mi. ẹ̀ mọ̀ mi. mo mọ̀ ẹ́. go. lè má ni bọ̀ tí mi rí ẹ dáadáa òótọ́ ni pé ajá tó bá wọlé ẹ̀kọ́ wọ́n máa ń fẹ́ kí wọ́n ní téèyàn bá sá ọgbà ọgbà gbà ọmọ ọgbà òde kì í kú rẹ gẹ́gẹ́ bí ọmọ ọgbà nítorí inú ti gbà ni sọ ọmọdé yorùbá ni mí o to the core èmi ò mọ bó ṣe fọwọ́ra ọmọ lórí bẹ́ẹ̀ mo máa láìkẹ́ mo fẹ́ fẹ́ mi mọ tó tù jù bẹ́ẹ̀ lọ. ok mo understand ẹ inú mi dẹ̀ dùn bó ṣe sáré sọ torí ìgbà tó ń ṣọmọra dáadáa àwọn òbí ẹ̀ ṣàrùn ẹ lọ sí sùkúl náà ló fi jẹ́ nọ́ọ̀sì mo máa tún sọ lẹ́ẹ̀kejì mo máa láìkẹ́ mo fẹ́ fẹ́ ní bẹ́ẹ̀. sí ẹ̀ náà ohun tí mo ní lábẹ́ lò náà ní lábẹ́ ohun tí mo ní lára lò náà ní lára bí gbogbo ohun tí mo ní ló ọkùnrin ò yàtọ̀ sọ́kùnrin nìyà bí ok good mi máa tún sọ lẹ́ẹ̀kẹta bọ́tí lẹ́ẹ̀kẹta yẹn máa fi one million naira sí kó tó bá sọ pé yes ó gba jẹ́ ká máa fẹ́ra wa máa fọ́ ẹni one million pẹ̀lú mo máa láìkẹ́ bébì jẹ́ ká máa fẹ́ra wa. I'm sorry sir, mi yàn ò ní It's more than logical. None of these are. Don't you know that I'm with Abayomi? God, I ló mú fún wa fún me. Ìlérí, I am sorry. I'm so sorry. Mo mo miss ẹ Eh, I miss you. Missing me? When you are supposed to be missing your wife. Babe, please, let's put an end to this drama. Jọ, mark pè mí mọ́ because tí Abayomi bá find out, <coughs> it will be implicating o. No? don't know how much I love you. Kò tètè ń sọ̀rọ̀ báyìí nìyẹn. I love you so much. Please. Eh? Thank you. I really appreciate Please. Don't call me again. Bade, don't be an intruder in my relationship. Don't put asunder in what God has joined together. I'm not. Eh? I am not. I can't stop thinking about you, my love. Eh, I can't stop thinking about you. Come on now. Mm? No, no, no. Like, you have to stop this. Are you fine? Hello? Hey, baby. What's up, darling? Oh, yeah, your food is ready. Dad, sorry, darling. Let's go for stupid food ṣé mo sọ fún ẹ pé bí n pa mí ni. did I tell you I'm hungry? ẹ sọ fún mi ṣé mo ní bí n pa mí ni. please just leave if you pa me leave. ah why you being aggressive kí ló ṣẹlẹ̀. I said you should leave can't you hear me. Bádéjé mo ṣe é ni. Don't ask me questions just leave now eh? just go go. I'm not hungry now leave. Ah. ṣe ṣe ló ń ṣẹlẹ̀ lábẹ́ o. Bùkúnmi Bùkúnmi. mo bá mọ Yorùbá o ẹni bá mọ Yorùbá o kò ní jẹ́ tàánú o. ìgbà tí màá ti ní báyìí ṣe ló máa ń ṣe mí nígbà pé kí n ti fẹ́ sílé kó ti di aya mi kí mi ti di ọkọ ẹ̀ and then that reminds me a fẹ́ kó pe mọ́mì because a ní láti lọ rí wọn ká lè plan fún wedding wa. Ah, Abayomi um, don't be faster than your shadow you know I'm still schooling as a nurse. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà ṣé o ṣe wedding ó ní kó má lọ school ni at least aṣáára àwọn tó ń gbọ́mọ wá sí class àárẹ àwọn tó ń gbóyún wá sí class so ìkan òdì kan lọ́wọ́ náà baby please jẹ́ ká tètè wá nǹkan ṣe sí ní tó wà nílẹ̀. I can understand mi lè imagine pé mo wà married and you know schooling mi lè ṣe please abayo mi please please just give me some time. anyway mo ti gbọ́. But see, you know the kind of love I have for you is an unending love. Yes. Ìfẹ́ tí kò ṣẹ̀tàn. Ìfẹ́ tí ò lópin. Ṣùgbọ́n. Mm, yes. And please, please and please. Ọ̀rọ̀ tí mo Okay. Love you too fáwọn tó ń ṣohun ìfura ẹni tó dẹ pàkúté tí ó fẹ́rù pẹ́ bọ́. báwo ni ọ̀rọ̀ yín bọ̀. wọ́n kẹ́ràn kò lọ́gbọ́n ni. ṣé kò dùn yín púpọ̀ mọ́ ẹ pẹ̀lú olówó kò tó ń dùn yín báyìí báwo wà lára yín. tó ní ẹnì náà báyìí nurse ẹ gbogbo test tẹ́ ṣe fún mi ṣé result rẹ̀ kankan ti jáde ẹ mọ̀ pé àárọ̀ ìlàṣẹ gba blood ni tó ṣì wà ń lab tó bá ti ṣe tán màá jẹ́ kẹ́ mọ ọjọ́. ṣe náà ṣayọ ṣayọ yọ o. ayé ò bá nǹkan sí i. ayé ti lù múra wọn ni. ìjọsìn ẹni lè yọ. kó bá mọ ìwúra o. ẹni bá mọ ìwúra o. kò ní jẹ́ tàánú o. Remember what you promised me. Remember who you are. Ooh. Eh, ìfẹ́ wa ló yin ìbẹ̀rẹ̀ ayé kò yẹ kó wá di kòǹkan nígbẹ̀yìn láyé ìwọ ló ní tèmi dákun fún mọ́ mi o ìwọ ni mo ní ìwọ láyé mi láì sí ẹ o òun ni mo ní I pray this Lord to make my life. Oh. door, thinking about you, my love. I can't just Larry. stop Larry. thinking. Ìlérí. Ah, ah. Ta ló ń kọrin me fún? Orin mi kọrin náà. Òun kọrin now? I can't just stop thinking about you my love. ń kọrin ìfẹ́. kò dẹ̀ sọ pé ò kọrin. ò ní belief pé àbáyọ̀mí mú mi lọ sí wedding ọ̀rẹ́ ọ̀rẹ́ yẹn dẹ̀ fi ọgbọ́n àrékèrèké gba contact mi lọ́wọ́ photographer láti gbà yẹn ló ti máa ń pè mí ló máa ń disturb mi but lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo dẹ̀ wọ́n observe pé mo ní feelings fún i can't me i can't even define the feelings tí mo ní fún kò yé mi. èèyàn gba nọ́mbà ẹ ó fi fóònù ó fi ń lé ẹ kiri ìwọ gógógógó o ti ní feelings fẹ́ nìyẹn o ti nífẹ̀ẹ́ nìyẹn ẹ kí ló wá ṣẹlẹ̀ kí ló ń dá ẹ dúró ọ̀rẹ́ lòun àti àbáyọ̀mí jẹ́ even the same company ló ti ń ṣiṣẹ́. and so ṣé àbáyọ̀mí tá à ń sọ yẹn ṣó ti fi ring sẹ́ lọ́wọ́ ni àbí àbáyọ̀mí tá à ń sọ yìí ṣé o mọ ibi tó wà ń sìn ọmọ nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ok káwá sọ pé àbáyọ̀mí yẹn ó kọ̀ déédéé já ẹ jù sílẹ̀ lójijì jọ ibo ló fẹ́ fojú sí o ti ní feelings fẹ́yàn kan o ti nífẹ̀ẹ́ ìfẹ́ ti jọba nínú ọkùnrin so fún ẹni yẹn ní tíráyà lóòótọ́ o ọkàn àbáyọ̀ mi ò ṣe mí o wọ́n máa ń gbé wa jáde máa ń ra nǹkan fún wa bọ́ tábà tún ní káwọ́ náà phyllis tó ń nífẹ̀ẹ́ nìyẹn o ò nírú phyllis yẹn fọ́npọ̀ àbáyọ̀ mi náà. i'm confused o ṣé nǹkan tó ń try láti sọ fún mi nísìnyí ni pé kí n try ìbádé wò. wo jẹ́ kí n sọ nǹkan fún yín two hundred and one mo ní ọkọ obìnrin ṣorí wọn àná orí ẹ̀yìn òun gbogbo gbogbo ló máa jí ọkọ ok nítorí pé ti níyàwó yín mí kò yín ò mí anything ó lè jẹ́ ní gbogbo la kọ́ mọ́ ẹ ẹni tó ti ní feelings fún already ó lè jó gbogbo la kọ́ mọ́ ẹ wo mi ò bá ní kó try ẹ o and don't betray your feelings. jẹun kó tó máa jẹ jẹun kó tó máa jẹ ah be happy. Ah. ìbẹ̀rẹ̀ la mọ̀ tá lọ́mọ pin àṣẹ̀dá náà ni òpin náà ni òpin dọ́gba. I thank God that uh, finally achieved And I promise you, never You know that song? The popular one. I was made for you. You are made for me. Baby, can't you see that I was made for you? <laughs> Bàdé. Ìgbín ẹ̀ tẹnu mọ́gi. Ó rí pé òun gùn. Àfìgbà tó achieve aim ẹ̀. Sorry, ní ìdílé tẹ̀yìn The tàbá set target, I could achieve ẹ̀ àbí ṣọfẹ́ sọ wípé òrò ọkùnrin no tell me ṣọfẹ́ sọ wípé ò love me. if I did not love you I won't be here. Um, okay fine I was just joking okay I show you. lest I forget mi ì fẹ́ kí àbáyọ̀mí mọ ọkọ̀ tó wà láàrin àwọn méjèèjì. ah I'm okay ó lè mọ okay fine. ọ̀rọ̀ ẹ ti dàbí odò tó ń dé mọ́lẹ̀ bàbá tí ó gbúdọ̀ tú láéláé ọlọ́ọ̀. sorry destiny àwọn méjèèjì ó ṣe wà ní ibùsùn. Mm, tí kádàrà bá kọ bẹ́ẹ̀. kádàrà ti kọ ilé yìí. dùgbẹ̀dùgbẹ̀ lọ́mọ yé kó bá jábọ̀ àtàbálẹ̀ tàbùkù. nọ́ọ̀sì lérí I want to go and see my new love. New what? New love, ogbon kan mo sọ dáadáa. Ah, are you kidding me níbo ló fà báyọ̀mí sí o. mi ò nífẹ̀ẹ́ àbáyọ̀mí mọ́ mo ti rí ẹni bí ọkọ mi my flesh of flesh tó máa ń blow mind me always forget na. Ah, ìlérí ìka ni ẹ o pẹ̀lú bí àbáyọ̀mí ṣe lọ́ọ̀fẹ́ tó ah. <laughs> mi ò ní mi nífẹ̀ẹ́ àbáyọ̀mí mọ́ ikọ̀ díkan lọ́wọ́ náà ìlérí ro dáadáa o ro o torí tó bá délẹ̀ hands up ẹni mọ̀ nǹkan tẹ̀ ń ro ẹ̀hẹ́n doctor ní kẹ́ lọ wo patient tó wà ní ward five kẹ́ dẹ̀ report situation patient yẹn sí wọn kẹ́ tó máa gòsè wọn àtàmàlà. àti gbọ́ ó dàbọ̀ ó dàbọ̀ àwọn èèyàn ní love. ṣáàrò dáadáa. tó bá àtàbálẹ̀ tàbùkù fáwọn tó ń ṣòwò ìfura ah, ayọ̀ mi ṣé òbí ni pé mo dẹ́ dúró. bínú bí ti bá wọ. àbáyọ̀mí ló kú mo dẹ̀ mọ́dí tó fi ń pè wọ́n tó á mi ní. àlàyé kan tí wọ́n ń fi lọ ṣe ni. ní ìtẹ̀ concentrate. ìkàyọ̀ ò ní ṣe ti ẹ̀bẹ̀ o nǹkan ti mí so right now àkọ́kọ́ gbé ẹ àwọn lọ jẹ lunch. okay. ṣùgbọ́n yeah. yeah from lunch. Ah, <laughs> you already know. okay. I kí ọ̀dà bó ti ń ṣe. Tumajabo atabaleta boko fáwọn tó ń ṣohun ìfura ẹni tó dẹ pàkúté tí ó fẹ̀rù pẹ̀ bọ́ wọn kẹràn kò lọ́gbọ́n ni ó tutọ́ sílẹ̀ ó fẹsẹ̀ parẹ́ àlàyé bọ̀m tí wọ́n ń fi tán ṣe ni ìkà èèyàn ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o ẹ̀rí wọn ń dọdẹ ara wọn wọ́n ń dalẹ̀ ara wọn. dùgbẹ́dùgbẹ́ lọ́rọ̀ yé tó bá jábọ́ àtàbálẹ̀ tàbùkù fáwọn tó ń ṣòwò. ọ̀nkọ̀ àbáyọ̀mí lẹni tó dẹ pàkúté tí ó ah, ah. fẹ́ ìpẹ́ bọ́. wà ó kẹ́ ká ṣé ìpàdé ẹ̀ ta ni. Ah, ó sign out not quite long ẹ̀yin ló máa dúró de. okay let's not forget. thank you ọ̀nà chẹ́kẹ̀ ẹ̀yin náà ló máa dúró de all right ẹ ṣe gan thank you. ẹ̀rí wọn ń dọ̀dẹ̀ ara wọn wọ́n ń dalẹ̀ ara wọn. dùgbẹ̀dùgbẹ̀ lọ́rọ̀ yé tó bá jábọ̀ àtàbálẹ̀ tàbùkù fáwọn tó ń oh. ṣòwò ìfura ẹni tó dẹ pàkúté tí ó fẹ́ rúpẹ́ bọ́ ń kẹran kò lọ́gbọ́n ni ó tutọ́ sílẹ̀ ó fẹsẹ̀ parẹ́ àlàyé bọ̀m tí wọ́n ń fi tán ṣe ni ìka èèyàn ò jẹ́ ṣe ti ẹ̀bẹ̀ o ẹ̀rí wọn ń dọdẹ ara wọn wọ́n ń dalẹ̀ ah! ara wọn kí ni. mo kọ́ kí ló fẹ́ ṣe ẹ sọ fún mi kí ló fẹ́ ṣe sọ̀rọ̀ kí ló fẹ́ ṣe mo ti kọ́ mo ti kọ́ náà nìyẹn. see the wedding one. yes you heard me. Why do you watch me like this. why kí ni mo ṣe fún ẹ. don't don't don't don't touch me. you have changed kí ni ó lè jọ ọmọbìnrin mi tí mo bá ṣe ètí ọmọ I will apologize to you ó lè lè jẹ́ pé nǹkan tó ń rọ ó lè jẹ́ mistake ni ó lè jẹ́ misunderstanding. what misunderstanding what stupid misunderstanding don't touch me please stay there don't touch me ìjọ tó bá rí ẹsìn tó rán sọ̀rọ̀ ẹyẹ ẹyẹ wọn ò bí àyè èmi ni bá pẹsẹ. Eh, kí ni mo ṣe. kí ni o ṣe kí ni o ṣe. sókó tí mo ṣe fún ẹ I will apologize. you change. I've changed mo jẹ́ gẹ́gẹ́ bí apc mo jẹ́ gẹ́gẹ́ bí apc don change. please this is not you. Hmm. èmi lórí mi ò pè èmi ni clone èmi mo stupid. right. adéko tí mo sọ fún mi just please please stop baby. <sighs> What have I done wrong? Kí ni mo At least just tell me. So for mi, my dear, I will apologize kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe. Ah, ó ti kó ó ti kó ṣéèdì wẹ́dẹ̀ wa this is supposed to be a memory that I keep forever ó dé kó just like that that means pé wẹ́dẹ̀ yóò tiẹ̀ mí ni kò jẹ́ anything fún ẹ. ọlọ́run ní jẹ́ ká rògùn ìkú àǹtí mi ìfẹ́ kẹ́ ronú bẹ́ẹ̀ yẹn rárá lágbára ọlọ́run kò sí nǹkan tó máa ṣe yín ṣe gbọ́ àmọ́ èmi ti fẹ́ láìsí yín ti pẹ́ ṣùgbọ́n kò sáyè ṣe mọ̀ pé àwọn ẹbí yín wà ń bí èmi ò bá ní pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kẹ́ tètè yá tẹsẹ̀ lébọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ tẹsẹ̀ léèbọ̀ ni o dúró ti kọjá medical attention. ẹ jẹ́ kí ṣe mọ nǹkan kan tí mo lè rà. kó ṣe pé mo mọ ibì kan náà lọ títí bó tún ṣe níbi tí mo lè júwe fún yín tí mo dẹ̀ mọ̀ pé tẹ́ bá débẹ̀ ọlọ́run lè gbọ́wọ́ wọn ṣiṣẹ́ àrà àtiṣẹ́ ìyanu. ìpèlè. Eh? ẹ má sunkún ah, ẹ relax ẹ̀yin tára yín ṣe ń ya. Ah. pẹ̀lẹ́ màá fẹ́ kẹ́ tẹ̀lé advice tí senior staff tó fún ṣe ti gbọ́ ìwọ̀n wọn fún àlàáfíà ẹ ṣe ìwọ̀n wọn fún àlàáfíà. bá mi yọ bá mi mú páìpù mi lọ. Hmm. ìlérí àti merit product. Ah, kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan pẹ̀lú product yìí. kò sí nǹkan tèmi á lò sí orí mi o tí mi nílò merit product ìwọ náà dẹ̀ ti mọ̀ irú merit herbal star serum yìí ìwọ tó tẹ̀ máa ń lo wíìgì déédéé yìí kó tó de wíìgì sórí wàá ti spray ẹ̀ sí irun ẹ̀ kò ní sí pé dandruff ń ṣe kò ní sí lice kò ní sí pé irun ń yún ẹ gbogbo àwọn irun ẹ tó ti jẹ́ kùlùkùlù abẹ́ ẹ̀wù jáde. <laughs> Oh, torí ẹ̀ ló ṣe fi merit tó gbogbo lé kí ló dé kí ló ṣẹlẹ̀ merit gbọ́dọ̀ fún ẹ láwọ́dù. Ah, wọ́n ti fún mi láwọ́dù. àwọn gbọ́dọ̀ fún ẹ èyí pọ̀ ọ̀rẹ́ má jà fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọkọ̀ àbáyọ̀mí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Ah, kí ló ṣe ó sì kìíní. sick bíi ti báwo ìlérí ó mọ̀ pé ọkọ̀ àbáyọ̀mí lọ́ọ̀fẹ́ ọkọ̀ àbáyọ̀mí bí ẹ sórí kí ló dé tó ń treat ọkọ̀ àbáyọ̀mí báyìí. jọ ṣé ìwọ lè fẹ́ ẹni tó ò ní feelings fún mọ́. yeah because abárùnmí tó ń sọ̀rọ̀ pa ẹ̀ ń sìn mo ti search out mi mo dẹ̀ ti try láti love ẹ̀ mo dẹ̀ wípé ibi tẹ́kọ̀ọ́ tán sí nìyẹn kí ni kí wọ́n ṣe sí. so ìlérí ìsìn ni ó lọ́fọ̀ọ́ ọkọ̀ àbáyọ̀mí mọ́ pẹ́ẹ́tẹ́kẹ́ ọkọ̀ àbáyọ̀mí lọ́tún ọkọ̀ àbáyọ̀mí lóṣù jọ ṣé bí wọ́n ló sọ fún mi pé kan ọ́fà ẹni one million naira ò gbà torí ọkọ̀ àbáyọ̀mí. nígbà yẹn mo ṣì wà nínú bondage ìfẹ́ àbáyọ̀mí nísìnyí ojú mi ti là. Oh. bẹ́ẹ̀ ni <laughs> ìlérí mo ti mọ nǹkan tó ń ṣe ẹ́ mo máa ní láti lọ fẹjọ́ ẹ̀sùn mọ́ mi torí tó bá kàn ẹ́ ó máa kàn mí. Oh! <laughs> ọ̀rọ̀ yẹn ṣe ń yé mi bọ́ sí ni àbáyọ̀mí ti ń bọ́ ẹ̀bẹ̀ àbí torí mi mọ ọ̀rọ̀ tèmi àti ẹjọ́ ń fà sí i tó fẹ́ lọ fẹjọ́ mi sùn mọ́ mi mi lórí àbáyọ̀mí. ìlérí mo fẹ́ jẹ́ kó ṣìnà ni mo fẹ́ jẹ́ kó ṣìnà ni ẹni yìí sí ọ̀la mo ń lọ sọ́dọ̀ mọ́mi láti lọ fẹjọ́ ẹ̀sùn torí kọ́gùn kọ́gùn kọ́gùn tó bá kọ́gùn sí o máa kọ́gùn sí mi wo ṣeun má dá sọ̀rọ̀ mi àtàbáyọ̀mí mọ́ yes má dá sí ọ̀rọ̀ wa mọ́ mo ti sọ fún ẹ má dá sí. ìlérí sórí nǹkan tó kàn máa ń bí mi nínú ọ̀rọ̀ ẹ̀ pé tí kinní ẹ̀ bá jẹun ó máa ń ṣe bẹ́ẹ̀ ni tó ṣe pati lórí ẹ̀ tọrọ ti kọ àgà ni. Ah! wọ́n ṣe hàn wọ́n máa ranjú fún ẹ̀ à sí òní gbọ́ kó máa ranjú fún wọn. irú rọ́bìṣì wo nìyẹn ṣé mi láti ṣe pẹ̀lú tó sọ yẹn o mi ò like it i don't like it kí lèmi àtẹ́jọ́ fà kí lè bàdé lẹ́bùn pé kò máa bú mi irú rọ́bìṣì lórí àbáyọ̀mí àbí kò sí wàhálà mi mo jókòó tiẹ̀ bí báyìí. oye akúba máa bẹ sóko ìmọ̀ máa ranjú fò tó máa ranjú fẹ́ níyà tó ẹ tì ọkọ̀ bá yẹ kó máa tó náà ni òpin náà ni òpin dọ́gba o. mo ní ẹnu tí wọ́n fi ń kun nọ́ọ̀sì mú kò tẹ̀mí lọ́rùn ṣùgbọ́n èmi sọ fún ẹ wípé ìwọ ni kò púrúfù fún mi pé àwọn nọ́ọ̀sì yẹn ó da ohun tí wọ́n sọ irọ́ ni ṣùgbọ́n gbogbo èyí tí wọ́n tún wá ń ṣe yìí kò yé mi ohun tí mo fi tí mi gbọ́ kò tẹ́mi lọ́rùn ọmọkùnrin tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ dáadáa tí mo ti mọ̀ tí ó dẹ̀ ń ṣe dáadáa pẹ̀lú ẹ̀ tó ń pọ́n ẹ lé tó ń fẹ́ ẹ lójú tó ń fẹ́ ẹ nínú kí ló dé tó ṣe nínú ọ̀nà náà ẹ má sọ nọ́ọ̀sì lẹ́nu kò sí kankan tó ṣẹlẹ̀ láàrin mi àtàbáyọ̀mí nígbà tó ṣẹlẹ̀ àfi tí ṣeun bá ṣèké fún yín nìkan ló kù ọ̀rẹ́ àbáyọ̀mí bá délé ló kọ́ akọni ìfẹ̀sí mi bọ́ mi ìdá lóhùn. ṣé mo sọ fún ẹ pé ṣé mo sọ fún ẹ ṣé mo sọ fún ẹ àbọ̀ mọ̀ pé ní àbájá ìdúró ẹ̀ àárẹ̀ ṣé mo jọmọdé ní ìjọmọdé èmi mo ṣàbí ẹ wo ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o mi fẹ́ kó kọ́pí àwọn ẹ̀gbọ́n ẹ̀ gbogbo ìtàwọn ẹ̀gbọ́n ẹ̀ dánwò lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ mi fẹ́ kó kọ́pí wọn o ṣé ẹ ẹ̀fẹ́ káàdì mi jù. ṣe jẹ́jẹ́ òògùn fún rẹ̀ ló dé gan sáwọn ọkùnrin kí ló dé gan sáwọn ọkùnrin ọ kí ló dé gan sáwọn ọkùnrin táyì farabalẹ̀ falẹ̀ mọ́ ń ta ní táyì farabalẹ̀ falẹ̀ mọ́ ń ta ní. Eh, àwọn kẹ́míkà tó wà lára àwọn cement block yẹn ó máa affect ẹja so this is the new uh, uh, technology tá à ń lò canopy báyìí la fi máa ń ṣe so ó dẹ̀ ń protect ẹ̀ kì í jẹ́ kẹ́ja kú so ó tún máa wà safer. ṣé gbogbo àwọn ilé tó wà níbí báyìí ẹja ló wà níbẹ̀. ẹja ni ẹja ló wà níbẹ̀ stage by stage ni wọ́n wà àwọn eléyìí ló tóbi jù àwọn tó wà lọ́hùn yẹn ni wọ́n pọ̀wọ́ lè bọ́ táwọn eléyìí àwọn ọmọ ẹja kéékèèké ló wà ń bẹ̀. bọ̀ ṣé tí ọba fẹ́ ṣe irú bísínẹ́sì báyìí ṣé dandan hmm. lèèyàn lè ṣe ní residence àbí inú igbó ló yẹ kí èèyàn ti máa ṣe. it depends èèyàn lè ṣe nínú ilé tó bá ti ní compound èèyàn rọra mú díẹ̀ díẹ̀ bọ̀ tó bá yẹ pé èèyàn fẹ́ kó tóbi dáadáa èèyàn á nídìí àti lọ ṣe nínú igbó nìyẹn ibi tí ilẹ̀ bá pọ̀ sí dáadáa hmm. eh, but um, bí wéèlú lẹ òpin lè fi ṣe business yìí yóò máa máa make good profit dáadáa béèyàn bá ṣe lówó sí ló ṣe máa gbádùn òyìnbó sí o. <laughs> ní kiri tó bá bẹ̀rẹ̀ díẹ̀ èyí tó jẹ́ one plot kéèyàn bẹ̀rẹ̀ dédé even though half plot kéèyàn bẹ̀rẹ̀ lórí ẹ̀ dédé náà ni. ìyàwó mi báwo ni ẹ káàsán. Bùkúnmi. Michael kí ló ń ṣe ládùúgbò wa. Ah, ọ̀dọ̀ ọ̀nkú ọkọ mi rèé báwo ni ṣé òkè. o ti wá san wa sí gan-an. o tún ti dé ẹnu ẹ̀jìn náà ni o lè change. don't tell me you're married. I am I'm married wow good to see you. níbo ló ti mọ ìyàwó àbúrò mi o. ọkọ àjọ lọ sí school very stubborn boy. nice to see you jare. ó ga wàlẹ̀ mílíọ̀nù ní ti kára sí ìgbésẹ̀ náà ó fẹ́ bú ìgbésẹ̀ náà sí ìgbésẹ̀ náà àti kíkùn amáyà alright fúnkún kí ló ṣẹlẹ̀ náà jẹ́ gba nọ́mbà ah. ọmọ tó fresh. tó bá kàn mí Okay. save number. ok mo tẹ̀lé whatsapp yẹn. Okay. problem alright kò take care. alright ẹ̀gbọ́n ṣe gan ok alright o oh, ok. ìyàwó mi èmi ló ní Okay. lè fẹ́ rí Okay. ló dára já mi ó kí pé mi ní kò já àgbọn yẹn kí ló dé ọkọ ẹ̀ Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay ẹ̀wọ̀n àtinúlé àtìta òní nílé ní àtinúlé kan làwọn gbà pé síbi tá àti lè sọ. body to change ever since that i marry i don't know bóyá mo máa irritate ẹ ní o bóyá ṣe kan wà tí mo ti ṣe tó refuse láti sọ fún mi ni o i can't just place it i don't know where i'm lacking mi mọ́ it's like my marriage is in danger everything ọ̀kọ̀ọ̀kan jọra wọn mọ́ i can't explain it. okay uh, yorùbá ní èso tó bá so gbágungbàgun gọ̀ǹgọ̀ gbágungbàgun náà la fi máa ń kà i think ó yẹ kí n intervene kí n mọ tó ń ṣẹlẹ̀ because bá dé òkè ṣèyàn bẹ́ẹ̀ ọmọ dáadáa dẹ̀ ni wọ́n náà dẹ̀ ni òkè ṣọmọ burúkú i will intervene. màá try láti pè é màá dẹ̀ bá sọ̀rọ̀. o tún béèrè béèrè lọ́wọ́ mi. ó wáá fẹjọ́ mi sùn àbí tèmi ń bí ẹ léèrè ni kò dá mi lóhùn kí ló tó máa treat ìyàwó ẹ. yes ṣé mo lọ jókòó yìí ṣé èèyàn tó máa treat máa wo báyìí ẹ wọ́n náà tó jọ èèyàn tó máa treat but wedding ọjọ́ mélòó oṣù mélòó ọdún mélòó ló ti wá di pé gbọ́n mi sí omi ò tó ń wáyé báyìí kí ló ṣe fún ẹ for God's sake. ọkùnrin ló ń bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ ní ìṣe kọ̀ọ̀kan fún sọ̀rọ̀ ṣé mo ṣe anything for ẹ ni tó ṣe wò mí mi ò ṣe anything fún ẹ. mo dẹ́ lóhùn. orúkọ tó ṣe ló ń pretend. you mean it. why you pretending can't you just explain to your brother. so nǹkan tó ń ṣẹlẹ̀ fún wọn so ìṣe tí mo bá ṣe é fún wọn why you making it look like there is nothing wrong. there is nothing wrong. there is a lot wrong a lot. ẹ má wulẹ̀ jẹ́ ká wó mi gbogbo obìnrin la aláwùkù kò sí bí wọ́n ṣe lè ṣe tó àfi ká máa kọ́ wọn díẹ̀díẹ̀ tó bá ṣe é pé ìyàwó ẹ nítùbí ìnùbí kó bá sọ̀rọ̀ kó bá wí ẹ ìgbà ọlẹ́ fẹ́ ṣe lè dì. ó ṣe kókó fún mi ìṣòro fún mi àjà. ẹ ṣàbà mi bí mi bá sọ̀rọ̀ dá gbogbo ìtò ṣe yóò pretend tẹ bá lọ sí wọn máa jágbe mọ́ mi ni. Oh, ò lè sọ fún tí mo just tell me. okay he's lying. wọ́n tún ní kò ní ṣẹlẹ̀ mọ́ wọ́n you mean I'm lying What tún kò ní ṣẹlẹ̀ mọ́ let it go now. Hey, you should, should, should, should, should, should, should, Wrong is here. We are fine. We are fine. Nínú ẹbí wa kò sí ní tó jọmọ́ báyìí bẹ́ẹ̀ o a kì í ṣèyàwó jákujàku nínú ẹbí wa ẹ jọ̀wọ́ kò tiẹ̀ sọ̀rọ̀ ní tí mo fẹ́ sọ́nsìn ni wípé as from today ìyàwó ẹ ò tún gbọ́dọ̀ wàá fẹjú ẹ̀sùn mi mọ́ ó ti dọkùnrin mọ bó ṣe máa tolé ẹ mi ìfẹ́ gbọ́ kó wàá fẹjọ́ sùn mi o ó gbọ́ àbò dáhùn ìyàwó mi fọkànbalẹ̀ ó ti gbọ́ á change sí dáadáa tó ilé ẹ o tó ilé ẹ o ok ọ̀rọ̀ mi ò jù bẹ́yẹn lọ. Mm. No problem. All right, all right, all right. See Eh, eh Oshé. Okay. ṣe lókè gbogbo obìnrin aláwọ kù a mama máa mánèjì wọn but sọ fún mi ẹnìkan ti wà ní àpótí tó ti ń fẹ́ àpótí lóyún fún ọ jẹ́ kí n kí ṣe àpẹẹrẹ ìsọ tó ń dùn náà oníkọ́ wò ó ní ìfún wọn fẹ́ wò ó kí n ṣe látà bí ìyàwó ẹ ṣe ń sọ yìí wọ́n máa ń sọ ẹni tí mọ́ ọ́ ṣe látàánú ọba ìmọ̀ àṣẹ wípé fún yín á máa lọ. ó lè ṣọ́ pé kò sí kò sí problem. dùgbẹ́dùgbẹ́ lọ́wọ́ yé cheers. baby. Mm. baby. i love you. i love you too. and you know i can't live without you. Hmm. well i have a surprise for you. yeah i'm About your name? It's over between us. Stop kidding me. I'm not. I'm no longer interested. What kind of expensive joker is that? It's not a joke, Abayomi. It's not. <sighs> But Ileri, your heart belongs to me. And my heart belongs to you. And no one can take you away from me. Because, you know, I'm not careless. Abayomi, this time around you are careless. I'm no longer interested in you. As in, mo try to love ẹ the more, but I tried my best. Come off it. Ah, Ileri, come. You can't do this to me. You know I love you so much. You can't do this to me, please. Oh my God. Ah, why are you toiling with my love? Hey, Ileri, please ìfẹ́ ti fade out kúrò lọ́kàn mi ni that's it okay please i'm sorry okay i have to leave jọ̀nà gbé bag mi. ìlérí please don't go please please i need you in my life. it's over please okay. without you i can't jọ̀nà live ìlérí ìlérí come your heart belongs to me. ibo ló wà àwọn guys ẹ kàn dá mi dúró síbi báyìí látàárọ̀ kí ló ń ṣẹlẹ̀ what happen. ok wọ́n ti ń bọ̀ oh that's good that's good that's good wọ́n máa bá mi ní base no problem. ṣé mi àti ẹ ṣe jọ ń ṣe díò ni ọ̀rọ̀ ló kéré jù má ò rí i ah kí ni uh, uh, tó bá lọ fọwọ́ ṣàfọ̀ <laughs> ó di sàmì ṣá ẹ nìyẹn <laughs> uh, agbára ń gún ẹ. <laughs> Oh. Boss. Ẹ̀yin guys, báwo ni? Ẹ ra sá. Ṣé wàá pa? nǹkan tó ga yín ní kẹ́ ẹ gbé fún mi nǹkan. confam tested ok ayé dáyé mọ ayé ló ṣe kò tó ayé fi máa jí lẹ́yìn ẹni ó confam. bàbá àwọn òun fún yín ṣá gan ni a fi ju ìròyìn ọ̀tàmójú bá. àgbà yìí ń tiẹ̀ àgbà yìí ń tiẹ̀. aláìmá máa ṣe yẹn náà kí ló ṣẹlẹ̀ náà àwọn gbé nǹkan kan wá náà ọ̀dẹ́ gbé bọ́ọ̀sì fún wọn kí ni owó dáná. are you normal who is this guy. bàbá ẹ má bínú ẹ. ẹ tírè nílé dáadáa rà tọ. ẹ má bínú bàbá kọ́ndíṣọ̀ pé ibi tóun ti wà ọjà rí owó rí bọ́jẹ́ máa ń ṣe nìyẹn kò mọ̀ pé ó àtọ̀gá ṣe máa jọ ń ròdọ̀ yẹn ẹ má bínú bàbá. anyway màá pe Roland á train ẹ. ẹ má bínú sá. all right. mọ̀gán ló ṣe àbí ó yẹ kí n sórí ẹ̀ máa ń fa orí ẹ̀ jáde. àlàyé kí ló ṣẹlẹ̀ wà àlàyé lélẹ́yìí ó mọ bóun àtọ̀gá ṣe máa ń yanjú ẹ̀ náà. tó bá lọ pè wọ́n tó bá lọ pọ̀ gánsìn wọ́n máa gbọ́ pé mi ṣe wọ́n náà kẹ̀dẹ̀ rí ọmọ ah, ṣé tí wọ́n máa fi mí tírèdè ni. ìbẹ̀rẹ̀ la mọ̀ tá lọ́gbọ̀n pín àṣẹ̀dá náà ni òpin náà ni òpin dọ́gba o. kí ló dé gan sáwọn ọkùnrin. last time eh, i complain mi lè fẹ́ ká ṣe mistake ọkùnrin. mistake gbogbo effort tí mo lè put in ni mo ti put in àwọn management gan wọn help solution of things wọn ò ro tàwa staff mọ. jurisdiction ẹ̀ lè kọ́ tí wọ́n mọ̀ lè child náà ṣe kí ni fún wa. mo ti gbọ́ mo ti gbọ́ ṣé ó máa kàn máa gbélé bó sí i. Ah, màá kọ́ ẹ̀ máa gbélé bó ìgbà tó yẹ máa kọ́ so kí ni fígọ̀ tó wà bẹ̀rẹ̀ sáré fún mi. tiẹ̀ ní sòrò ilé ìtàn sọ́dún ọ̀rẹ́ wa kò sọ̀rọ̀ látàrí bá ṣe ń sọ̀rọ̀ Mr. Ọ̀gá kí ló ṣe yín èmi náà ti rò pé kò tí ì yé mi bàbá àmà yìí fàyín kí ló ṣe é náà forget our colleagues Or náà ni you are. kọ́ lè calling my chef, má sọ one now. tell us what's wrong. buddy. yeah. you guys can't believe that my girlfriend Ileri she broke up with me mo dẹ̀ ti bẹ́ẹ̀ still ó wà adamant I love her so much and I don't want to lose ìlérí. Ah, ah. ọ̀rẹ́ ṣé kìí ṣe pé ó ṣe because àwọn ọmọbìnrin yìí pẹ̀lú kan kékeré wọ́n kàn máa flare up ni. I'm not sure I'm not sure I'm not sure ah, ọjọ́ tí tí incident ṣẹlẹ̀ èmi àti ẹ̀ wà nílé ká catch phone suddenly ló sọ fún mi pé òun ní surprise fún mi surprise tó dẹ̀ máa ní fún mi ṣe ló sọ fún mi pé it's over between me and her. Eh? àbáyọ̀mọ́ ah, so nǹkan tó ń ṣọ́ láti sọ fún wa ni pé ẹ̀yin méjèèjì ẹjọ́ ní fun ẹjọ́ ní nice time suddenly kọ́ sọ pé òun ṣe mọ́. ló ṣe ṣe fún mi nìyẹn. Ah, no no gẹ́gẹ́ bí yanjú ṣe sọ ṣó ṣe mi. mi ò ṣe é. ẹ eh, tó o bá ṣẹ́jú ló wá dé ah, àbí ṣé Ah, mo yóò dẹ̀ ti rí ẹlòmíì tó ti ń ṣe nǹkan tí wò ó ṣe fún. torí ọmọ àwọn obìnrin wa nígbà míì wọn ṣe trust to that extent o. I love Ileri so much and I can do anything for Ileri to come back to me. Um, but, but then ẹ̀kọ́ ni mo rọ̀ ṣá try as much as possible láti pè eh, send messages to stop ẹ ọ̀n tí tó bá sọ pọ̀ ó lè give up now. gbogbo ìtàn ṣe yóò necessary. we wish you well we wish you well uh, what you are doing is not necessary please join us. nọ́mbà tó ń uh, béèrè mind. ní. no no kó n gbọ́ tiẹ̀ join one now um, I need ideas and all. it's okay it's okay. So, wá ká. see guys me, rò pé mo lè dúró meeting ẹ jọ ẹ pa mí sí ní please ẹ Abayomi. Abayomi. Oh my máa don't gọ̀ tó ń béèrè máa yín. fígọ̀ pa ọ̀ ṣé wọ́n finish ni orí pàdé tó bínú lọ bẹ́ẹ̀ wá eh, bèrè sí i. ṣé bá ti bá sọ̀rọ̀ ṣé mo kó bá ní. ṣùgbọ́n dúró one four three. ìwọ náà kò máa pẹ́. fáwọn tó ń ṣohun ìfura ẹni tó dẹ pàkúté tí ó fẹ́ rúpẹ́ bọ́ kẹràn kò lọ́gbọ́n ni ó tún tọ́ sílẹ̀ ó fẹsẹ̀ parẹ́ àlàyé bọ̀m tí wọ́n ń fi tán ṣe ni ìka èèyàn kẹ́sẹ̀ ti ẹ̀bẹ̀ o ẹ̀rí wọn ń dọdẹ ara wọn wọ́n ń dalẹ̀ ara wọn. Thank you àbí kọ́ máa ń gbóúnjẹ kaná. ah rárá ẹ ṣe mà nígbà tí mo close mo á jẹun ìgbà tí mo jẹun tán ni mo ní pé kí n kọ́kọ́ wá wòye kí n tó máa lọlé. àwọn táàsì tó kù nǹkan wọ́n wà wọ́n wà. mo ní kí n wá bẹ̀yìn wò náà ni mo ṣe kúrò níṣẹ́ náà ni mo ní kí n wá wòye kí n wá wà láfíà yín kí n tó máa lọlé. nígbà téèyàn náà kú wà lọ́dọ̀ wa ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. <laughs> báwo wá dẹ̀ lára yín báyìí ṣó ti. ẹ̀wọ̀n àǹtí kò sí yàtọ̀ ń bẹ̀ ọmọ kan máa ń jà ara mi. Hmm. ọlọ́run kúkú fún yín lálàáfíà gbogbo ibi tó kù sí ọlọ́run àbáyanjú ẹ̀ lágbára ọlọ́run ẹ máa lálàáfíà ẹ máa gbádùn lágbára ọlọ́run kò sí nǹkan kan tó máa ṣe yín èmi mọ̀ yẹn dájú ẹ pẹ̀lẹ́ mo ti fẹ́ máa lọ náà mo kàn ní pé kí n sáré yọjú sí yín ni. lóní kíákíá ni. bẹ́ẹ̀ ni wà ẹ̀jẹ̀ ń bá yín wá àwòrán. ẹ ṣé ẹ ṣé ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o. Ah, mo ní láti get àwọn jewelries o. jewelries kí ló fẹ́ fi ṣe a ní wedding tí mo lọ last time tó bá rí báwọn èèyàn ṣe kó jewelries in fact aṣọ tó dọ̀ jù gan jewelries yẹn gbé aṣọ jáde mo ṣe mọ̀ pé jewelries máa ń gbé beauty aṣọ jáde ni o. mo fọ́ níṣà ó dẹjọ́ kó dìgbà wedding tiẹ̀. Mm-hmm. kò sí wàhálà. bóyá kò dẹ̀ sọ fún wọn kó bá dé. mo kúkú trust bá dé tèmi ó máa gé ẹ̀tẹ̀ fún mi nǹkan tó má tó sọ fún báyìí wọn ṣe in fact ah no mo ní láti gé ẹ̀tẹ̀. mi ò tẹ̀ láìkẹ́ náà. ẹ̀ẹ́ eh, no òótọ́ ni náà gbọ̀kan náà kò ní wá but máa improve nsìn tó bá ti di pa drẹ́rìsì nsìn màmá. hello hello. Ah, èmi náà ti ń bọ̀ lè mo yà lọ́dọ̀ woman pupa tí mò ń treat yẹn ó ṣàmọ̀ wọn. báwo wá dẹ̀ ni ara woman yẹn báyìí tó ṣàtìbalẹ̀ dáadáa. ọ̀dọ̀ wọn ni mo yà ń gbà tí mo tí mo ṣetán ní ọ́fíìsì nsìn guess what five thousand naira náà fún mi wọ́n ní lọ fi gbé káàpù èmi àwa gbé káàpù èmi lọ mú dá four hundred naira ni. ó fún ẹ ní five thousand naira ah òun láì kó máa tọrọ owó tútù lọ tọrọ owó ah bẹ́gibẹ́gi ni ọlọ́run òun láì kó máa tọrọ owó bò ó wá ní kó wá kó fi five thousand naira wọ káàpù àbí ọ̀gbẹ́ni ó lè fi wọ mọ́tò tán o àjọ máa pín ni àjọ máa pín owó yẹn ni èmi náà ń bọ̀ wá bá yẹn sìn. lóògbé mi jẹ́ èyí èyí lè máa ń ní patient tó kì í lówó lọ́wọ́ ìwé ti o. mo bọ̀ jẹ́. lẹ́yìn staff yín nìyẹn o. nurse Ṣadé ni bẹ́ẹ̀ ah. yẹn ó láìkí owó bí olórí ó dẹ̀ láìkó máa tọrọ owó bí. bọ̀ tówó ilé tó gba ìyájọ́ máa pín in aláàmú. hospital tí ẹ máa ń gbádùn gan o ó níbi ni pé hospital tiwa àwa la tún máa ń fowó ara wa ra nǹkan fún patient a tún máa bẹ pé staff ẹjọ ẹjọ tó bá tẹ̀ jẹ́ five hundred naira ẹjọ ẹ fún wa àágùn jẹjẹ. èmi a máa fún patient lówó ti tèmi lẹ́yìn kí wọ́n kí owó sí èmi lápò kápò mi kí ọlọ́run ò ní jẹ́. lẹ́yìn ìyàwó dókítà tó máa ń gbé wá tàṣẹ sì máa ń rí yẹn jẹ but nípa tówó pé ká rí gbà lọ́wọ́ patient a kì í rí o. ìgbádùn gidi lẹ wà ń bẹ. mo ń lọ bá a máa gbà àjọ máa pín owó yẹn. <laughs> èmi gan máa gbà ń bẹ. kò lè dáná kò lè dáná. èmi gan máa gbà ń bẹ. nígbà yẹn um, ẹ ṣe kan tí ẹ ọ̀nà invitation thank you come in. don't mention. Um, ìdí tí mo ṣe pé meeting kékeré yìí torí ọ̀rẹ́ mi àbáyọ̀mí mo fẹ́ kí o jọ bá mi dáríjì ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tó bá ti lè ṣe please forgive him kó dẹ̀ jẹ́ kó end síbẹ̀. uncle bade mo really appreciate yín gan-an before we proceed máa fẹ́ kí àbáyọ̀mí excuse wa. Um, àbáyọ̀mí excuse wa but ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ yẹn méjèèjì ni ó dẹ̀ pọ̀ dandan kí àbáyọ̀mí wà nígbà yìí so i lè ṣètò. okay he may exist. No, Janet, please don't sleep. Àbáyọ̀mí, yes? Why insist? Let me leave all I want is settlement jọ̀dọ̀ ìtọ̀lọ̀ bá mi bẹ̀ bá mi bá sọ̀rọ̀ níbi tí ọ̀rẹ́ máa wọ̀ lára kó gbọ́ kéwì please. Okay. Okay. Mr. Settlement. Ẹ̀sìn wà lára ọmọ abẹ́rẹ́ yìí tó tó máa ti tàbáyọ̀ mi. tí mi sì wàhálà o ìwọ kọ́ ni. mi kọ́ o mi kọ́ love ni. I see love. strong body tó ń ṣe bọ́lá kò necessary tó ti yẹ. ok kì í fi ẹ sílẹ̀ ló ń sọ yà mí. wọn bá wọ ṣeré mi ò mìíràn kò fi mi sílẹ̀ àná òde lè fi mi sílẹ̀ so yíyẹ. sọ tó máa ṣe ni pé just try it wey o fẹ́ àti ní ló ń ṣe náà ṣe kó o tó suspect wa ni. so ti yẹ àwọn ọmọ tó yẹ máa play along so let me get him. ṣe gan ni ma. yes ma. ojú London. ah ojú ti London. ọ̀sẹ̀ wa ń bíbẹ̀. Ah. yes ma. ọwọ́ mo ti bá a sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ti wọ́n yí kàn yí kàn sí tẹ̀. sista Bùkúnmi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọkàn yín o ah, wọ́n ti bá mi ṣẹ́tù o misunderstanding tó wà lẹ́yìn ìrìn àti ọkọ mi. tí ìjà bá ṣẹlẹ̀ láàrin ó yẹ kí parí ẹ̀ ni without inviting the third party. tell them tell them. without sin wọ́n lè ṣe ewu ṣe àdúpẹ́ ẹ wọ́n jẹ́ kí fílẹ̀ mi ṣe kọ́ ló lé mi àmàlẹ́ mi. Um, bàbá mi nice one man nice one my guy nice one nice one nice one bro nice one bro so um, take care. All right. All right. Yeah so ọdẹ ilé bí ẹ má ẹ má jà mọ. àmà ní ẹ ṣe tún sa. èmi tẹ̀lé máa ṣẹ́tù ìjà. so bá mi kí máa dà mọ ọ ṣe gan. ẹ ẹ tó bẹ́ẹ̀ mo ń bọ̀ mo fẹ́ sáré sí fáwọn tó ń ṣòwò ìfura ni ẹni tó nẹ pàkúté tí ó fẹ̀rù pẹ̀ bọ́ ń kẹràn kò lọ́gbọ́n ni ó tutọ́ sílẹ̀ ó fẹsẹ̀ parẹ́. tiẹ̀ dúró ná kí ló dé tí ìyàwó dókítà ògùnjẹ wá fún dókítà lẹ́jọ́ mẹ́ta yìí. ó oh, ìwọ tiẹ̀ miss èyí wọn wá tó bá rí packaging tí wọ́n gbé wá. ọmọ <laughs> top package gbogbo ẹ̀ báyìí ó ti miss o ọlọ́run <laughs> mo jẹ mo tún rí pé mo ò lè jẹun ìgbà tí mo délé. <laughs> mo ṣàṣọ náà mo sọ náà tó fi lè sọ pé ó ti wà ókè o ìwọ ò jẹun o. mo pamọ́ lélẹ̀ mi mo láìkì oúnjẹ kú. jọ kí lè ta fi dúró. ṣòro pàbàyọ. èmi lọ o. àbẹ ah, kí ló ṣe ẹ̀nà dúró ń pàbà. ẹ ìwòran ọkọ àbáyọ mi mo yó lálẹ́. ọ̀nkú <clears throat> àbáyọ mi. ṣeun ṣeun. ẹ ẹ ó jí yín dán o kí ló dé àti ẹ̀rí yín ó kójọ mẹ́ta ṣé kò sí. ọmọ máa bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀. ìlérí kí ló ṣẹlẹ̀. èmi àti ẹ ò ní business kankan mọ́. ìlérí ṣàtúnṣe ń jà ní ṣíbí last week ni bàdébà ṣètò ìjà tó ń ṣe láàrin mi àti ẹ. Oh. <laughs> ìtí ọkùn bá dé ṣe tí wọ́n máa lọ ṣe mi ìfẹ́ disgrace wọn mi ìdẹ̀ fẹ́ tẹ́ wọn òun mo kọ́ ṣe rọra play along jẹ́jẹ́jẹ́ abáyọ̀mí fi mí sílẹ̀. tell me you are joking. Ah! ilé bàbá ọkọ mi kẹ abáyọ̀mí I've warned you severally má ever nílé ayé ẹ má ever súnmọ́ mi débi pé wà á tiẹ̀ fi sticking and therefore fọ́kàn don't ever touch me Abáyọ̀mí leave me alone. ṣé wọn bá mi bá ọ̀rẹ́ sọ̀rọ̀ náà báwo ló ṣe ń ṣe báyìí náà wọn ti bá a ṣètò kínní náà mo ti pè é láti jẹta mo ti pè tí ògbé kọ mi bá mi bá a sọ̀rọ̀. ṣùgbọ́n pé ìwọ ló dá mi dúró mo pẹ́ méjèèjọ ní business tàbí bóyá wọ́n sì kò fẹ́ kóògùn fún wọn lò ah. tẹ́fẹ́ ti jọ parí business yìí bóyá ìwà wa bá mi lé ó dàbọ̀ ìlérí ṣé ò ní dúró dè mí ni. wọ́n ti lọ fámi bẹ́ẹ̀. ọkọ̀ àbáyọ̀mí ẹ má bínú ẹ má ẹ wò ẹ ti mọ ọ̀rọ̀ ìlérí ẹ mọ̀ pé màá bá yín bá sọ̀rọ̀ ẹ fọkàn bá tó bá dọ̀la màá pè yín màá bá yín bá sọ̀rọ̀ ẹ jọ torí ọlọ. aláṣọ ìṣẹ̀lẹ̀ bá dé bá wa ṣẹ́ẹ̀tì kí ni tí mo dẹ̀ ti rò bóyá ó ti tán mo dẹ̀ pé pé pé kò gbé kọ̀ jọ bá mi bá ẹ má wọrí máa bá yín bá a anyway jọ ń torí Ọlọ́run báwo jẹ everything. ah a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ṣé wàá pa. mo wà òkè. ọ̀npù àbáyọ̀mí. ó mọ tún ṣẹlẹ̀ pè mí lọ́la kó bá mi fọ́ọ̀ ju bó máa ń ṣe yẹn fọ́ọ̀ dẹ̀ á kàn láàrin. I trust you. ilé rú sábà sàn kó sànjà o ó yẹ ká rántí wípé ó lè padà. but like seriously i can't imagine myself in that kind of situation. <laughs> you know it is very bad for a man to treat a lady harshly talk less of beating her and as for you my angel mm -hmm. you deserve a man that will treat you right you know love you too so beautiful. <laughs> That's why I love you. You know? <laughs> Thank you. You deserve the best of Much. má jẹ́ ó jábọ́ fọ́ torí kò ní ṣe kọ́ ọmọ dangerous wedding sábà sàn kó sànjà o ó yẹ ká rántí wípé ó lè padà bó nílẹ̀ ha ha ó ń sọ lọ́gbọ̀n mi kọ́ o ó lóyún ṣe ló yà mí lẹ́nu ọ̀rẹ́ mi níṣẹ́ ló yà mí lẹ́nu. oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lábẹ́ òun. Yorùbá o eh, ẹni bá mọ Yorùbá o kò ní jẹ́ tàánú o remember what you promised me remember who you are. Ooh. Eh, ìfẹ́ wa lóyìn rí bẹ̀rẹ̀ ayé kò yẹ kó wá di kò gbẹ̀yìn láyé ìwọ ló ní tèmi dákun jọ̀wọ́ fún mọ́ mi o ìwọ ni mo ní ìwọ láyé mi o láì sí ẹ o òfò ni mo ní I pray this Lord. mo kún kí ló fẹ́ ṣe ẹ sọ fún mi kí ló fẹ́ ṣe sọ̀rọ̀ kí ló fẹ́ ṣe mo ti kọ́ mo ti kọ́ náà nìyẹn. See the wedding one? Yes, you hired me. But why you like this? Why? Kí ni mo for a baby. Don't, don't, don't, don't touch me. You have changed. Kí ni ó de Jomo pay me? ni tí tell me I will apologize to you. Only the jẹ́ got on wrong. Only the mistake Only the lè jẹ́ misunderstanding. What misunderstanding? What stupid misunderstanding? Don't touch me please. Stay there. Don't touch me ìjọ tó bá rí ẹsìn tó rán sọ̀rọ̀ ẹyẹ ẹyẹ ọ̀rọ̀ dáadáa wọn ò bí àyè èmi ni bá pẹ̀sẹ̀. kí ni mo ṣe. kí ni o ṣe kí ni o ṣe. sókó tí mo ṣe fún ẹ I apologize. what I say I've changed mo ṣe kẹ́ bí apc mo ṣe kẹ́ bí apc don change. please this is not you. Oh, èmi lórí mi ò pè èmi ni clone èmi mo stupid right. adéko tí mo sọ fún mi just please please stop. Bade. What have I done wrong? Kí ni mo At least just tell me. So fún mi, màá dé bẹ̀ I will apologize. Kí ni mo ṣe fún ẹ? Kí ni mo ṣe? Ó This is supposed to be a memory that I keep forever. Oh, they kọ́ just like that. àpàtàpá àpàtàpá pápápá nítorí pé bẹ́gùn bá kọ̀ pẹ́lẹ́ o kò sẹ́ni ilẹ̀ sàn tó bá kàbàjá o kò sẹ́ni ilẹ̀ mọ́ o àfi àfàmáwo márùn-ún tí ò ní wífẹ́ nìkan ọ̀rọ̀ yìí wá takókò tí wọ́n lẹ́gbẹ́ nìkan lásán àmọ́ wọ́n mọnú ara wọn ni ọ̀rẹ́ má dà mí o ọ̀rẹ́ má dà mí o ènìyàn má dà mí o tó bá dà mí o ẹni bá dalẹ̀ yá balẹ̀ má dà mí o má dà mí o iná ìfẹ́ tún bẹ̀rẹ̀ àfiwá o ṣe <laughs> ó fọ́ọ̀dì gan. wọ́n dà wọ́n lóhùn ìrònú ló bá wọn àwọn dìdìrín méjì. Ah, ṣé dìdìrín nìkan ni àwọn òkúni méjì tó fi bàtà jó bàtà. bàtà bàtà jó bàtà. ó sọ fún mi ṣé o sọ bọ́ Yorùbá ni. mi understand mi. ó mọ bàtà bàtà tó máa jó máa jó báyìí ó wà wọ bàtà ó fi máa jó ṣé o pọ̀ stupid. ajẹ́gẹ́ dìdìrín ni wọ́n ajẹ́gẹ́ dìdìrín ni wọ́n. dìdìrín ni ẹsẹ̀ lásán ló fi jó má dà ọ́ lọ you know, you know, ó ti rẹ̀ wọ́n kọ́ tó ń So, Joe, ta ni ẹ tiẹ̀ ní respect ẹ̀rí èèyàn méjì tó ń jọ ń sọ̀rọ̀ lọ tó ń ṣe tiwọn ẹ kàn wá imagine ó kọ who are you. dákẹ́ ẹnu ẹ. èmi kémi dákẹ́. ṣé àwa la ní respect ládùúgbò yìí àwa làwa ń rìn gbèrègbèrè onídùúwọ̀ gbogbogbò ló ní sense. ah ló máa jẹ ká ṣe sọ. So ẹjọ aṣetọ ní ẹjọ ẹ fún mi yẹn. o gbà pé o ní sense. wọ ẹjọ kọ̀ọ̀kan ni mo kàn fẹ́ bẹ̀yìn fún ẹ jẹ́ ká wọ mọ́tò ká máa lọ mú wọn pé àti wípé àti ẹ̀wà bíbá ẹ̀gọ́ àti àti àti àti ṣe. jọ torí Ọlọ́run àwa mẹ́tẹ̀ẹ̀ta tó rí báwo la ṣe jẹ́ sí ẹ. Má bó lé bó lé ojú oṣù mọ́ kó ẹjọ́ tó lé má bínú. Bí a sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ kó máa bọ̀ mí. tó má jọ olóṣè yẹn má bínú máa mú máa lọ bá wífúnra jẹ gbọ́ kò jẹ́ ká máa lọ àní débi bẹ̀ mo promise yín last time tá a máa wà bíbẹ̀ nílé ẹjọ́ ẹjọ́ òwò. kí ló ṣe ṣé pàpà ẹ kékeré ni. ṣé tó wà lẹ́gbẹ̀ẹ́ kó wọn kàn fẹ́ báyìí sọ̀rọ̀ ni wọ́n máa wọ́n máa bí kó padà ń sìn wọ́n fẹ́ báyìí sọ̀rọ̀ díẹ̀ ni. sori tó bá gbọ́ gbàás. orí ẹ fọ́ ká síbẹ̀ nìyẹn mo ń ṣe lórí irọ́ ti yí gbogbo àdúgbò yàrá la ní gbogbo yìí báyìí o àti sọ̀rọ̀ tó bá lọ bẹ́ lásán ó wà nílẹ̀ bí yẹpẹ̀ eléyìí ń ṣe lórí confam burúkú ni ó ti yí ẹ. tó bá bí fọ́ fàdà rẹ̀ kò lọ pariwo àbí kò kò lọ show smartness kan lásán àwọn làwọn bọ́ẹ̀ jẹ́ kó yí ẹ̀yìn á tó ọlọ o lè kún poli bag o lè kún tọrọ máa gbé. ọkọ kú ó ah. kú ó ah. ní kí n má pariwo. Oh, má ṣe lọ́gùn máa mọ̀ ọ́ dákun má má ṣe lọ́gùn máa mọ̀ ọ́ ohun tá a bá ṣe ẹ bẹ́ẹ̀ ò bá mọ ẹ̀san bẹ́ẹ̀ fún ọ ẹ wò bí ọ̀rọ̀ bá Get that position of that one. Get that position of that one. All right. Now let's move. Hey, shut up. Just speak this right. You. Hey, pick that pistol. Hey, smart. Hey, mẹkáníìkì ni o. ọ̀gá ọ̀gá tẹ̀sán ọ̀gá bá fún ọ̀gá mẹkáníìkì ni nígbà. ọ̀gá tẹ̀sán kí ẹ bá mi ọ̀gá mi ọ̀gá mi ọ̀gá mi ẹ̀yìn ọ̀gá mi ẹ̀yìn ọ̀gá mi ẹ̀yìn ọ̀gá mi ọ̀gá mi. ọkọ ọkọ ẹ ẹ jọ mo ní ìdẹ́kun yẹn má bínú. Eh, ní ìdẹ́kun bẹ́ẹ̀ ni. nírú owó àbí ẹjọ yán mi fóònù mo fẹ́ fi sẹ́rí pé èèyàn kan ẹjọ bẹ́ẹ̀ ni ẹjọ. tó ń pẹ́ bọ́ lọ́wọ́ esme àwọn fúlàní. ẹjọ ẹ mú ẹjọ ẹ bù. kí lè ya fẹ́ ṣe lórí fóònù mi. mo fẹ́ fi pè yàn ni. ẹ fi pè yàn ẹ mọ nọ́mbà yẹn tó fẹ́ pè. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹjọ orí ìṣòro ṣe omi tá a wà ẹrù gan bẹ mi gan báyìí kó máa kó àpò nílò ayé o. ayé ọmọ ah, lọ fún mi. bàbá mo ṣe rí yín kò ṣe lára tèmi gan já báyìí o. tani mo lè gbé. àbẹ́ mo nọ́mbà yẹn tẹ́ ń pè ní. mo ok ẹ jẹ́ pé Abáyọ̀mí Abáyọ̀mí Abáyọ̀mí Abáyọ̀mí. Abáyọ̀mí tẹ́ ń pè. ẹ lọ Abáyọ̀mí Abáyọ̀mí mo nana ọbẹ jọ. Oh, please any drive mo fẹ́ kó wọ́n gbé mi níbi kan ṣe ní ẹjọ́ ní kí ló kàn dúró. unity avenue ní owó dùn ní alágbàdo area. Ah, unity avenue ní alágbàdo area owó dùn ní street yes please oh. please it's not be o make it not be jo okay thank you. ẹ ṣe gbọ́dọ̀ ìṣègùn sàn. ṣé mi lè máa lọ ṣá. Ah, ẹ fẹ́ fi mí sílẹ̀ lọ ni. kí n dúró tí kì í máa wojú ẹni tẹ́ ìṣẹ̀bọ lọ́wọ́ ẹ̀sùn àkóńtó wa kó wa papọ̀ ah, èmi ti ṣe orí tí mo lè ṣe orí mi tèmi náà ń lọ ah, ire o. ire o. ó ń dùn sàmú mi o. tí wọn ò are you fine tí wọn ò fẹ́ ṣé o ṣe anything. kí ló ń ṣẹlẹ̀ nígbà yìí náà bàjẹ́. Ah, ah. ní sùúrù ní sùúrù ní sùúrù àbẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ mi ní sùúrù calm down calm down just calm down we can settle. jọ kúrò fọmọlẹ fún mi jálẹ ọ bá jọ ìlérí. wa o lè máa yẹ o kí ló ṣe. kí ló fẹ́ kó yé mi bẹ́ẹ̀ ah, so ìka ni mo fẹ́ jọ́ kàṣù láti jọ́ yìí. kí ló ṣe tẹ́lẹ̀ nìyẹn tẹ́lẹ̀ ló jẹ́ ìlérí ìtọ́jú ẹ̀. ìka ni mo fẹ́ jọ́ kàṣù láti jọ́ yìí kò tún nọ́mbà níbí o. ló ti mọ ló mi kí ni kí sùúrù. ìlérí oh my god he come down he come down. ìlérí. Ah. Let's go, let's go, let's go, now we need to go. No, no, no. Amayomi. Larry, listen to me. We need to leave. Ah, we need to leave. Let's go now ẹgbẹ́ mi ẹ̀ẹ́dẹ́gbẹ́ kidnapper kidnapper ẹgbẹ́ mi ní ìlú kàtí ìlú kàtí. Ọmọyọmi. Baby, no, let's go. Take this guy. Ayọ̀ dúpẹ́ gbà mí o. Ti kidnapper o. O kidnapper o. Ẹ ẹ o pa síbi ọ̀sán lọ. Oh, Àwọn ọ̀gá. down down if you don't down hello start this car for me start this car for me. Flash what. if you don't respect yourself ma fi bọ fọ orí move. Hey, Mr. Man, keep quiet. Láfẹ́ kan ṣe fàájì fún yín, owó wa lè ṣe fi máa tọ́jú yín náà. Fáwọn wo? Elérò pé ara ṣe mí ni woman hold on. Oh, excuse me. hey hello mr man. if you don't respect yourself àfi kàn fún orí ẹ ní. oh nice one. You know what I'm boxing? nice one. now open that box mr man. Hey, eh, eh. hey. open it now. Any sùúrù kí ni nǹkan tẹ fẹ́ mi ò lẹ́jọ́ bá yín calm down ẹ calm down. ẹ see how sí àyè ẹjọ́ nǹkan tó wà ní bọ́ọ̀sì ẹ ṣí box ẹ. box ni. aláì mhm. eh. ìbọn wà lẹ́yìn ọrùn ẹ <laughs> ẹ dá mi lọ́wọ́ ẹ ń wẹ̀sì táìmù. àṣẹ ìjọ máa ṣe pọ̀ náà ń. ọ̀gbẹ́ni sẹkìrì kan ẹ. ọ̀gbẹ́ni làjọ wà. ẹni ọ̀dà ẹni fọdà ẹni fọdà sẹfẹ i'm gonna shoot your leg. open that box for me. lórí kí ni ṣé mo jalè ní. open that box. ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ la wá ṣe ìbàyà. Ah, ah. okay open it better. Okay. Mr. Uh, Toladi, check that thing for me. Okay, boss. Go from there, madman. Blow your head off. This is cooking. Okay, no problem. Arrest them now. Hey, okay. what the hell in the car? Chief, are under arrest. Now, stretch eh, your hand forward, please. Now! Now! Look back. I'm going to do worst. Ṣé máa regret kọ́dọ̀ ìṣe yìí o? Ṣé máa nígbà ìmọ̀ chief ni? Chief, stretch your hand forward now. Àpò. She fẹ́ pọ̀gá wọn náà. Now move it. Máa mú sìgá mi náà. Move it. Move it now. Inspector Raji, take this car. All now move it. Move it. Oh, oh, oh, oh. no, stop this cigarette. You are crazy. Stop it. No promise. No push. Hello, move it. Monitor there, please. Monitor. Baba. Move. Ah, ọ̀gá mi Move now. Get out the car. Hey! Drop the secret, man. Drop the secret. Move. Inspector, but Raji, move inside. Mo promise yín pé Hey, hold on. Mo promise yín pé In ò five minutes. I ọ̀gá yín. What dà pé fẹ́ máa proof trouble. Kàpó, ọmọ àti mú wa lọ. Oh. oh, oh, oh. Oh, oh, oh, dákun má má ṣe lọ́gùn má mọ́ dákun má má ṣe lọ́gùn má mọ́ ohun tá a bá ṣe ẹ bẹ́ẹ̀ ò bá mọ ẹ̀san bẹ́ẹ̀ fún ọ ẹ wò bí ọ̀rọ̀ báyọ̀ ẹ wò bí ọ̀rọ̀ já sí má má ṣe lọ́gùn má mọ́ o má má ṣe lọ́gùn mọ́mọ́ o kò sóhun tẹ̀dá lè ṣe bó pẹ́ títí yóò padà wá ràn kedere máa yé o. ọ̀gbẹ́ni ṣiṣẹ́ ó dàgbò ní ìyá ò ṣiṣẹ́ lọ. gbé fún alaye. Yes sir. Yes sir. Yes sir. Alaye yìí wà bí ẹ̀ díẹ̀ díẹ̀ níbẹ̀rù anybody so nǹkan tẹ́ ń ṣe látàárọ̀ ní yàbí. àwọ̀dà girl keep quiet tí máa sọ̀rọ̀ kó dákẹ́. yes sir. ẹ dúró ṣẹ́rò bí eré náà ṣe lọ́gbà ẹ̀wọ̀n ní iṣẹ́ náà ṣe lẹ́wọ̀n náà. yes sir. orí burúkú tẹ́ ṣe ní ìgboro tó gbé yín dọ́gba ẹ̀wọ̀n ẹ tún fẹ́ máa ṣe ń bí báyìí. yes sir. ìwọ náà a ní kó mọ́nítọ̀ àwọn guys kan ṣiṣẹ́ ń bí ọkọ̀ jókòó ń súnmọ́ ń súnmọ́ èmi mo bẹ́ẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ tó fẹ́ ṣiṣẹ́ kú níṣẹ́ tó ń ṣe látàárọ̀. ó dà ní kórìí ẹ ti gbalẹ̀ ẹ wo mò ń mú ẹni lọ sí hospital kí n tó padà dé kẹ́ ẹ ti ṣe tán kí n dẹ̀ dá yín padà sínú sẹ́ẹ̀. ẹ̀dá sí wa dé ìwé ìbá mọ̀lẹ́ sọ̀bẹ̀ fún ọ ẹ wo bí ọ̀rọ̀ báyọ̀ ẹ wo bí ọ̀rọ̀ já sí. má má ṣe lọ́ọ́ gún mamọ́ má má ṣe lọ́ọ̀gùn mọ́mọ́. ọlọ́run mi léwọ̀n gbére. kò sóhun tẹ. tí mo sọra mi di déjà nínú ẹdí ìpàdé àti ìbùkún mi. mo wá fi ẹ̀lẹ́ kọjú feelings mi fi pàdánù ẹ̀mí méjì. tí bá dé òtí wá dùn mí o torí òun ló fokùnfà èyí tó ń jẹ́ gbogbo èmi. Abayomi, Abáyọ̀mí jọ̀ọ́ dáríjì mi níbikíbi tó bá wà jọ̀ọ́ dáríjì mi Abáyọ̀mí ah Abayomi, fọkàn kan bá mi lò Abáyọ̀mí nífẹ̀ẹ́ mi gan ah, mo wá sọ ìgbéyàwó bọ́dà àti ìbùkún mi di dangerous wéde ilé ìyá kan àwọn obìnrin lọ́gbọ̀n mo wá fi ya ilé kóra ẹni níjànú sọ ìgbéyàwó alárinrin di ewu ìgbéyàwó dangerous wedding. ló ní tèmi dákun jọ̀wọ́ fún mọ́ mi o ìwọ ni mo ní ìwọ láyé mi o láì sí ẹ o òfò ni mo ní I pray this Lord to make my life. àpàtàpá àpàtàpá àpàtàpá pápápá nítorí pé bẹ́gùn bá kọ̀ pẹ́lẹ́ o kò sẹ́ni ilẹ̀ sàn tó bá kàbàjá o kò sẹ́ni ilẹ̀ mọ́ àfi àfàmáwo márùn.